àdùnfẹ́ tèmi dayọ̀ àdùnfẹ́ tèmi dayọ̀ ìrè wọlé dé àdùnfẹ́ tèmi dayọ̀ lọ́yọ̀rọ̀ àtúbí lọ́mọ àdùnfẹ́ mi àmústa ìrè wọlé dé ẹwà àdùnfẹ́ tèmi dayọ̀ àdùnfẹ́ òṣì ìrẹ́ wọlé dé ẹwà dúpẹ́ tèmi ìdáyọ̀. ìrẹ́ wọlé dé ẹwà dúpẹ́ tèmi ìdáyọ̀. adéhùn kò ní wálẹ̀ o ẹwà dúpẹ́ tèmi ìdáyọ̀. Àṣìṣe ìwé wọlé dé wàdúfà tèmi ìdáyọ̀ o kò jẹ́ mi nìyẹn kí n gbọ́ o. nìyẹn kí n gbọ́ àdùfẹ́ ewé ayò ewé túbèje ìtúlò nìkan tún mi ṣe ìfà lónìkan fà mí mọ́ra àìbínú pogún àtàrẹ ogún méjì ọkà bàbá ogún mẹ́ta ọkà wá ṣẹ́ orí ló ń túmọ̀ ẹnu gbòǹgbọ́nà ní túmọ̀ ẹsẹ̀ àdìfẹ́ ìmọ̀ sí ìmọ̀jọ́ ìmọ̀ ẹni níwọ̀n kì í dálẹ́ tọ́hún bá lọ mẹ́lẹ́mọ́ wọ́n á fi jóyè ẹlẹ́mọ́ tọ́hún bá lọ mẹ́fìrì wọ́n á fi jóyè ẹrùkù bọ́wọ́ wọn bá tẹ̀ ní wọ́n á fi jóyè alálẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ ṣèyí wọ́n wá jọ ń pẹ́ mọ́ ẹ mọ́ olóko jẹ wọ́n ń pa akíntọ́lá akíntọ́lá ọmọ ogun wọ́n ń pa àjíyọ̀dá ọmọ àtàràmọ́gba wọ́n ń pa àdìsá fàdádẹ́ ọmọ ọba ìjẹ̀bú mẹ́rẹ́ àdùfẹ́ ológo olùkẹrẹ ajagun lólòdé ọ̀run tó bá ṣe pété mi tó bá ṣe pété mi tó bá ṣe pété mi lọ́n bá ń dárí jọ wí àgbérò ní ikú ń gbọ́wọ́ ọwọ́ tí ṣìgìdì bá gbé agbétì ló máa ń gbé ayán ti láyán ewúrẹ́ ọlọ́run dákun má padà lẹ́yìn mi kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ ń dákun má padà lẹ́yìn mi o ọlọ́run dákun má padà lẹ́yìn mi kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. àdúfẹ́ àdúfẹ́ adémi ràṣídá tèmi dáyọ̀ ní kádùfẹ́ o àdúfẹ́ tèmi adùnní kàfà àyà tù ọmọ mi kàfà yá ọ̀gbọ́n bí mo ṣe ń wí olókun yáyà o ọlọ́sàn mi lẹ́ńgbẹ́ olókun yáyà afẹ́fẹ́ ṣegi oko wẹ́lú wẹ́lú igi inú oko lérí oníbòwòjò bó bá a lè rọ oníbòjò bá a lè rọ òun láti ìyálumi n wo kó ń ṣèpẹ́ o ọmọ nìkan má ṣe lọ́gbọ́n omi jà ẹ má sì pẹ́ fábùkẹ́ ẹ jẹ́ kí igi yóò yálumi ọ̀rọ̀ rẹ gbé e yẹ̀wò lókun yáyà ò ọlọ́sàmì lẹ́ngbẹ́ ọba aláwùrà bí ó lọ́sọmi àwúrèdè bẹ̀bí tí báre iwájú lọ́pàá ẹ̀ máa ń rán sí olúwájú onídèrò ẹyí. kémi náà máa padà wá dà tọrọ jẹ bẹ́ẹ̀ nìkan sàmì ń wọ́n sàmì yìí jẹ́jẹ́ àkútẹ́ olóde kò máa ní wúkọ́ ògbó wa. ìka ọ má fẹjọ́ mi ṣèké ẹ má rojọ́ mi fẹ̀yìn tí yóò fẹ́ràn mi ṣèyí ò bá tọrọ ogún wáyé o mi ò bá tọrọ ogún wáyé Bísí ìwọ àjọ. Akíyàlá bí Ìbàdàn nílé Olúyọ̀lé o. Sweetie, baby, see oh, oh, me, oh Oh yeah. スイーツにビシビシ。síbẹ̀ bí iyọ̀ yá. ta búkìbúkì bí ìsinmi. ọ̀rẹ́ ta búkìbúkì bí ìsinmi. akíyà alábí. Ìbàdàn nílé Olúyọ̀lé o súwìtì ní bísíbísí Olúwa ló ná. àwọn ọmọ mi ṣèkí náà tu o. àwọn Bùkọ́lá ṣèkí iná tu ọmọge bísíbísí. Àkìyà Àlàbí o. ṣèkí náà tù kó bá mi kí nkọ́kọ́ gbọ́dọ̀ sọ́mọ mi sẹ́kínà ẹwà mi tó dà yín kọ́ máa ya yín o súwìtì ní bísí bísí àìwọ bísí bèbí o. lókè ìbàdàn akínyàlábí o. lókè ìbàdàn akínyàlábí o. lókè ìbàdàn lájàṣẹ́ tó bí rẹ o. lókè ìbàdàn ìyá alájàṣẹ́. bàbá ìbàdàn lé olé olé àrèlà àjàṣẹ́ fún o ara àjàṣẹ́ fún Bísí o kíkà àjàṣẹ́ fún Bísí o lámìlámì lámì o lámìlámì lámì o. Lami lami lami lo, lami anta ti ti dagbe, ẹgbẹ lami anta ti ti yaya. Lami lami lami lò lami alájì ìdíyà gbé yàtọ̀ lami alájì ìdíyà ya. òjégélé lò òjégélé lò òjégélé lò. Lami gbódògbó Lami gbódògbó Lami gbódògbó Lami gbódògbó Lami gbódògbó Lami gbódògbó Lami gbódògbó Lami gbódògbó lami adadi ìbíjà àgbẹ̀yàmà lami adadi ìjìyà ya lami lami lami ìlò lami adadi ìjìyà àgbẹ̀yàmà lami adadi ìjìyà ya. baba, rọ́bìyẹ. bàbá rọ́bìyẹ bàbá. òjèkèlè lò. òjèkèlè lò. òjèkèlè lò. àjàṣẹ́rìnlúwa àjàṣẹ́rìnlúwa àjàṣẹ́rìnlúwa ó dùn fún mi gàgà ó dùn fún mi gàgà àjàṣẹ́rìnlúwa àjàṣẹ́rìnlúwa àjàṣẹ́rìnlúwa oh oh oh oh oh oh, oh. àjàṣẹ́rìnlúwa. àjàṣẹ́rìnlúwa. àjàṣẹ́rìnlúwa. I was acting not to me. Tá ah <laughs> <laughs>